أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا مانع لما أعطى ولا معطي لما منع ولا قاطع لما وصل ولا واصل لما قطع فبحكمته وقع الضرر وبرحمته نفع أحمده على جميع أفعاله وأشكره على واسع إفضاله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحكم ما شرع وأبدع ما صنع وأشهد أن محمدا عبده ورسوله المصطفى على جميع المرسلين صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir alkùrán alápẹ̀lẹ́ ọlọ́run ọba tí ó sọ wa sọ́dọ̀ ní àná adúró lé lórí àyà ẹlẹ́ẹ̀kẹta àwọn bẹ̀rẹ̀ lórí àyà ẹlẹ́ẹ̀kẹrin níbi tí ọlọ́run bá ti sọ pé ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم eléyìí ni oore ọlọ́run ó máa ń fún ẹni tó bá wù lóore rẹ̀ ọlọ́run ọba olóore tó pọ̀ tó sì tóbi síwájú àyà yìí ní sókè tá a kàlẹ́nà هو الذي بعث في الأميين رسولا رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم àwọn tó wá nínú àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí ní sókí rẹ̀ ni pé ọlọ́wọ́ ọba ó ṣàlàyé kí ni èròǹgbà kí ni aim and objective níbi pé òun rán òjíṣẹ́ ńlá ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wá fi sínú àwọn nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ nú ẹ̀ وإني أنه يتلو عليهم آيات القرآن التي فيها هدايتهم وإرشادهم إلى الخير الدارين. يعني في طريقة نبي الله sallallahu alayhi wa sallam kó lè máa kà fún àwọn èèyàn ààyè ọlọ́run nínú alukur'an bí èso ti pé ìmọ̀nà wa oríire wọn inú rẹ̀ lọ́wọ́ ọ̀nà tí ó fi rí oore ilé ayé àti tọ̀run ni tó ń ti pé ànábì tí ara wa sí tí ara sí wa yìí

àwọn tírà tí ọlọ́run ti sọ̀kalẹ̀ síwájú àti inú ẹ̀ ní ti lọ mú wá kí àyè máa wà fáwọn èèyàn láti máa sọrú ẹ̀ ìbínú tọ́lọ̀ fi ṣe ní ànábì tí kì í kọ tí kì í kà ọlọ́run sọ láyé ìbùsọ̀ pé وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا làrútàbà al-mubtilun ọlọ́run ní síwájú ká tó sọ al-Qur'an kalẹ̀ fún ọ ta òsì lè kọ́ tó gbogbo àwọn tí wọ́n máa fi ẹnu àtẹ́bà ọ́ ọ̀nà ti dí mọ́ wọn wọn ò sọ pé ọ̀nà kọ́ wa láti dìkan ni ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ ni pé ọlọ́wọ́ bá sọ pé ànábì sallallahu alaihi wa sallam òwúrọ̀ wá láti máa kọ̀ wá mọ́ ní àdínáàtì ṣírk níbi ìdọ̀tí ẹbọ ṣíṣe wa akhlaqi jahiliya àti àwọn wa àìmọ̀kan wa yaj'aluhum منيبين إلى الله مقبتين إليه في أعمالهم وأقوالهم قل بعد ذلك àwọn tí ọlọ́run rán ànábì sí ilẹ̀ wọ́n lè jẹ́ ẹni tí ó máa pe ọlọ́run ọba ní gbogbo ìgbà wọ́n máa rántí ọlọ́run ọba ní gbogbo iṣẹ́ tí wọ́n bá ń ṣe àti ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ la yaqda'una li sultati makhluqi ghayrihi wọn à ní tẹríba fún ìjọba ẹlòmíì yàtọ̀ sí ìjọba ọlọ́run ọba min malikin aw bajarin aw hajarin yálà màláìkà ló ń tọ̀ àyíkọ́jọ jẹ́ pé ènìyàn ni àbí bó ṣe òkúta wọn ò ní gbé kalẹ̀ láti máa bọ́ yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹta أنه يعلمهم الكتاب والحكمة بتاع النبي صلى الله عليه وسلم في الله رجوي يوم كفوا ترى الله أتيوي أصبنا يوم قوانين شريعة الله أتي أول إذا جوري أتي حكمة صنبنبه فلا يتلقون عنه شيئا إلا وهم يعلمون الغاية منه kò sí nǹkan kan tó gbọ́ látọ̀dọ̀ rẹ̀ àyàfi kọ́ jẹ́ pé ohun tí àǹfààní ń bẹ ń bẹ. irú eléyìí ọlọ́run sọ nínú Ali Imran lẹ́yìn náà lọ́lọ́run á sọ pé ìránṣẹ́ tí òun rán lẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ni oore ni àánú sì ní látọ̀dọ̀ mú ọlọ́run ọba dáálí kàfọ́bù lọ ìlú sí ìmọ̀ ìyẹ̀ṣà eléyìí báyìí oore ọlọ́run ọba ni àjùlọ rẹ̀ ni ó máa ń ṣe é fún ẹni tó bá wù wọ́n mọ́ ọ̀hún bọ̀lùfọ́bù làbẹ́ ọlọ́run ọba òun lọ́bọ olóore ọba alájùlọ tó tóbi àfọ́ onímọ̀ yẹn sọ̀rọ̀ oníbẹ́ẹ̀lì kẹlbà àtú lẹ́gbọ̀sọ́lì sallallahu alaihi wa sallam ìránṣẹ́ tí òun rán àlẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam fi ummati al-arab wa ghayrihim nínú àwọn àdúrà arab tí wọ́n máa kọ tí wọ́n máa kà àti àwọn míì wọn fọ́dún min Allah oore ni àjùlọ ni látọ̀dọ̀ ọlọ́run ọba yóò sí ìmọ̀ ìyẹ̀ṣà ẹni ọba wù ló máa ń ṣe fún min ìbáàdì nínú àwọn ẹrú ẹ̀ وهو وحده ذو الإحسان والعطاء الجزيل ọlọ́run ọba ọba àtó ó nìkan tó tó lọ́ba tí ó máa ń ṣe dáadáa tó máa ń fúnni lẹ́bùn tó máa ń fún ṣe oore díyàn tó sì tún máa ń fúnni ní àjùlọ látọ̀dọ̀ rẹ̀. sọ̀rọ̀ lọ́tọ́ ní dáríkà ìfọ́dú fọ́dú lọ́rin sí ìmọ̀ ìyọ̀ṣà eléyìí omi orí ọlọ́run àmọ́ ẹ̀fún ẹni tó bá wù eléyìí yẹ àwọn afáàṣe ìyapẹ̀ ẹnu ìṣára yẹ ta ni tí a gbà lérò ta ń tọ́ka sí pẹ̀lú dáríkà dáríkà fọ́dú sí ìmọ̀ ìyọ̀ṣà kálẹ́ni tá à ń tọ́ka sí pẹ̀lú kẹ́límà dáríkà. eléwo ni yẹn tá a sóore fún tá à ń tọ́ka sí. apá kan ni wọ́n mú apá àwọn ní. أهم أمة أمية تفضل الله عليهم ببعثته ببعثة نبي منهم فيهم ṣé àwọn àdúgbò tí wọn ò máa kọ tí wọn ò máa fàwọn dáadáa tí ọlọ́run tọ́rọ àlẹ́bí sínú wọn ò ní oore fún àbí huwa nàbí al-ummi àbí àlẹ́bí ọ̀hún gangan lọ́lọ́run sórí ọ̀hún fún تفضل الله على تعالى عليه ببئفته معلما وهاديا tọ́lọ̀ ṣòro tó kó láti pé ọ̀rọ̀ níṣẹ́ láti máa kọ́yàn láti máa kọ́yàn sọ́nà. àti kọjá pé ẹlẹ́ẹ̀kẹta àwọn ni ẹni tọ́lọ̀ mẹ́nuba tó ní wà á kọ̀rú nà ní nìyẹn àtàwọn míì tó wà lẹ́yìn rẹ̀ fún òkè ìpàdé pẹ̀lú wọn. táwọn yẹn gan lọ́lọ́ sí pẹ̀lú záríkà. ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àwọn ni gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ilé náà ni sí gbogbo ẹ̀ pátá lọ́lọ́run sí kò sí tí ó lè pọ̀ kọ́kọ́jẹ́ pé yẹn orí àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ló wà gẹ́gẹ́ bí àwọn mo ti tọ́ka sí nínú wọn ṣùgbọ́n ìtọ́ka alákọ̀ọ́kọ́ wípé àwọn àlùmọ̀ tí ọlọ́run rán àlẹ́bíkà sálàm láti inú wọn tí wọ́n jẹ́ èdè rẹ̀ ara rẹ̀ àwọn èèyàn rẹ̀ orí ńlá lọ́lọ́run ṣe fún wọn. orí yìí ohun tó hàn ní káwa náà rí ìpín dájúdájú ríran àlẹ́bíkà sálàm sí inú arab orí lọ́jọ́ tó arab torí pé àwọn ọjọ́ tá tẹ́lẹ̀ ni ta lọ́mọ̀ wọn ju pé wọ́n ń dara lọ ẹni tí ń dara nínú ìgbẹ́ta lọ́mọ̀ ṣùgbọ́n lónìí ńkọ́ eléwo ni ó lo rẹ̀ ọ̀nà wọn kò sí torí ńlá ló jẹ́ fáwọn náà ìdí ní oṣù ọlọ́run ti ṣe lẹ́sì lórí ẹ̀ tó ní لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين dájúdájú ọlọ́run ṣe orí ńlá fún àwọn múmìnì nígbà tí ó rán òjíṣẹ́ nínú wọn sí wọn ọjọ́ pé yóò máa ka ááyà ọlọ́run yóò sì tún máa pọ̀ wọ́n mọ́ kúrò níbi ìwà ẹ̀ṣẹ̀ àti ẹbọ ṣíṣe yóò wá máa kọ́ wọn ní tírà ọlọ́run àti hikma rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé síwájú kó tó wá káàrin wọn wọ́n jẹ́ ẹni àmì ẹni tó kùnà tó yẹ pé ìkùnà wọn ó hàn eléyìí gbẹgbẹgbẹ ló fi hàn pé oore ó ní àwọn àlùmọ̀ tí ọlọ́run náà nípa àfẹ́lẹ̀ sí ni wọn. bákan náà ọlọ́run tún fi rí lẹ́nu àyà mi pé oore ńlá ni òun ṣe fún àlẹ́bí sallallahu alaihi wasallam láti yàn láti si níṣẹ́ sí àwọn ènìyàn pátá láti jẹ́ olùkọ́ àti olùdarí. ظلمي وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال سيرا كان يسوي النبي محمد صلى الله عليه وسلم أتي حكمة أطوات الله إن تام إليه eléyìí wá jẹ́ pé oore ọlọ́run ọba àti àjùlọ rẹ̀ lórí rẹ̀ oore tó tóbi ni so níbí náà àwọn sọ pé àyà súrọ́tù zuma ó ń tọ́ka sí oore tí ọlọ́run ṣe fún àdéhùn sọ̀rọ̀mọ́ àwọn àríyàn sẹ́ńdà láti yàn án láti rẹ̀ níṣẹ́ láti sọ́ di ànábì ìgbẹ̀yìn fún gbogbo ànábì pátápátá ẹlẹ́ẹ̀kẹta òun ni pé àwọn tí wọ́n wá lẹ́yìn rẹ̀ lẹ́yìn àwọn ẹ̀ṣọ́ alákọ̀ọ́kọ́ ṣe dórí tiwa náà àwọn náà orin ńlá ló jẹ́ fún wọn níbi tí ọlọ́run ti sọ eso alakooko se dori láwùn naa yá yọ lẹ́bí ni na àmàlù من يرتد منكم عن دينه وسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم níbi tí ọlọ́run sọ pé dájúdájú ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹnìkẹ́ni nínú yín tó bá yí ẹsẹ̀ padà ẹ̀sìn ẹbọ ṣíṣe tí ń ṣe tẹ́lẹ̀ àti àwọn ìwà ìmọ̀kan tí ń ṣe tẹ́lẹ̀ tó kù nínú ẹ̀sìn Islam ọlọ́run ó gbé àwọn ẹlòmíì dìde lẹ́yìn wọn sọ pé ọlọ́run nífẹ̀ẹ́ wọn àwọn náà nífẹ̀ẹ́ ọlọ́run wọ́n máa ṣe ìrẹ̀lẹ̀ fún gbogbo múmìnì ṣùgbọ́n wọ́n máa lé kókó lórí àwọn tètè yìí wọ́n sì máa jagun lọ sójú ọ̀dọ̀ ọ̀nà ọlọ́run wọn ò sì ní bẹ̀rù ẹnikẹ́ni wọn ò ní bẹ̀rù ẹni tí ó máa ṣe aburú tí ó máa sọ aburú pẹ̀lú ẹ. eléyìí ó ní oore ọlọ́run tí ó máa fún ẹni tó bá wù wàláwù wá fún ọ̀nà rí ọlọ́run ọba ọba tí ọlá rẹ̀ gbẹ̀rùgbọ́n ọba onímọ̀ pẹ̀lú ètò ọlá náà àti àjùlọ gbogbo ẹ̀ ọ̀kárí àlùkùnmá àlẹ́gbà tí ọlọ́run rán àlẹ́gbà àtàlẹ́ láti inú wọn. ó kárí àlẹ́gbà fún rẹ̀ ó sì kárí gbogbo àwọn mùsùlùmí tó ń padà wá gbẹ̀sùn lẹ́yìn rẹ̀ títí gbọ́bẹ̀ ní àti àmọ́. wàláhù zoli fọ́bìlì làbẹ́yìn ọlọ́run ọba omi sọ́hìbùl fọ́bìlì làbẹ́yìn òun lẹni tó ní àjùlọ ńlá àti oore ńlá الذي láyé kàwé ìfọ́pùn ولا láyé dání tó pé oore iṣẹ́ kò sí oore ní ìfúnsúnmọ́ ọlá rẹ̀ kò sí ọlá ní ìfúnsúnmọ́ وهو ذو المن العظيم على جميع خلقه في الدنيا ó ní ọba tí ó ní ìfẹ́ tẹ́lẹ́fẹ́ ìfẹ́ rẹ̀ ó ní ìwọ̀ láti ṣèrègún lórí àwọn ẹ̀dá rẹ̀ lórí wọn torí pé nígbà tó dá wọn tán ó tún fi hàn ó tún fi mọ̀ wọ́n sí ọlọ́run àti ìtumọ̀ rẹ̀ nílé ayé lóòótọ́ ìlú ẹ̀dẹ̀ àkẹyàmà yóò fi wá ṣe àlékún àlékún oore rẹ̀ ní wọn wọn lórí gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ pé قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم صفوة ونبي محمد صلى الله عليه وسلم orin ọwọ́ ọlọ́run lọ́wà a sì mọ pé ni ọ bá wù torí pé ọlọ́run bá olóore sọ́fẹ̀ ni tó pọ̀ tí kìí tán ọba onímọ̀ ni ọmọ adalẹ̀ tó rè rẹ̀ tọ́ sí. bákan náà a tún máa ṣe oore ní ti pàápàá fẹ́ni tó bá wù nínú ẹrú ẹ̀ ọlọ́wọ́ bá olóore ẹ̀ tó tóbi ni. náà nínú ayé yìí ọlọ́run ti mọ̀ wá pé òun rán òṣìṣẹ́ ńlá àdẹ́sí sọ́dọ̀lá wa rí ẹ̀sẹ̀ lẹ́nu. síwájú rẹ̀ ó sọ àtàwọ́rá kalẹ̀ àti nìjíríà kí ni ìhà tí yahoo tí wọ́n kọ sí àtàwọ́rá tí wọ́n sì kọ sí ìjíṣẹ́ ànábì muhammad sallallahu alayhi wa sallam èrò àwọn yahudu ni pé ànábì sallam ọlọ́run rẹ̀ sí àwọn arab ni lásán ìpè tó bá ti ẹ̀jẹ̀ pé ànábì yìí sọ àwọn arab lásán ọlọ́run rẹ̀ sí kì í sàwọn wàlàmíyàbà àfúnáwò ọlọ́run ọ̀rọ̀ sáwọn torí pé ọ̀rọ̀ wọn tí wọ́n ní huwa alladhi ọ̀rọ̀ rẹ̀ tó ní huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum torí pé ọlọ́run sọ pé òun lòun rán sínú àwọn ẹ̀jọ́ tí wọ́n máa tàbí wọ́n máa kọ wọ́n ní ànábì ọlọ́run sáwọn arab lọ́sọ̀ bákan náà wọ́n fi àjùlọ lórí pé ọlọ́run fáwọn ní àtàwọ́rọ́ tó wáyé pé ọlọ́run máa rán ànábì gbogbo ilé ayé ni láti inú àwọn ló fi ẹ̀kọ́ jáde kìí ṣe inú ara ìdí inú tó fi ń sọ fún àwọn ara pé nahnu abna'u Allahi wa ahibba'uhu àwọn ọmọ ọlọ́run àwọn olùjẹ ọlọ́run so ní àyà tí wọ́n ń bọ̀ yọ ọlọ́run á fi fún ọlọ́run á fẹ́ sọ fún wọn pé tọ̀ tó bá pé lóòótọ́ lẹ̀ ń claim wípé ọmọ ọlọ́run nìyí olùfẹ́ ọlọ́run sì nìyí ẹran kàkẹ́ ẹ kú torí pé olé ńlá tó tóbi gbòòrè lọ ìlú àlìjánná lọ́wọ́ èyí ò sì lè wọ àlìjánná láìsí kókú nígbà tó ń pé ẹ̀yìn nìkan lọ́lọ́run sọ olé ńlá tuntun. kí ni ìdí bẹ́ẹ̀ fi ní ẹran kẹ̀kẹ́ tó jẹ́ kú lọ wọ àlùjànnà ọlọ́run ni wọ́n àlè ẹran kan tó kú pẹ̀pẹ̀ torí pé wọ́n ti mọ̀ pé irọ́ làwọn pa so ìdí mo sọ́nà ti sọ pé مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا جئت مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الله فتمنوا الموت إن كنتم صادقين ولا, ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفر الذي يفرون منه إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون قال لي أقدوه أوتاكم التوراة ثم لم يحملوها لينا وكباني في شتاء àpèjúwe wọn dàbí alhimar yahmilu asfara wọn dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tá a kó ìwé ti lẹ́yìn tóòrù kẹ́tẹ́kẹ́tẹ́ kìí kàwé ọkàn mẹ́kùn rẹ̀ lùú ọmọ tí ń bẹ nínú ẹrù kò sì máa kí ni ẹrù náà bí sàmẹ́ta lè kọ́ omi nàrí ìrìnàkà gbàgbé bí àyà sí náà ọlọ́run ni ọmọ burú bá ṣàpèjúwe àwọn tí wọ́n já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ wọn lọ́wọ́ láyà ṣe ìkọ́wọ́n bọ́ọ̀lù ni ọlọ́run ọba kìí tọ́ àwọn òbílẹ̀ jẹ́ àwọn alábòsí ọlọ́run kìí tọ́ wọn tọ́nà. àyà yìí ọlọ́run fi wọ́n wé tẹ́tẹ́tẹ́tẹ́ tíra ti ń bẹ lọ́wọ́ wọn ọlọ́run fi wé àṣà èyí ni pé ṣàkàdá àwọn ṣàkàdá tá a nǹkan kan sí. ọlọ́run ni àpèjúwe tá a fi wọ́n ni wọ́n. wọn ò mọ tí ń bẹ ní òsírà tá a fún wọn ó burú bá lápèjúwe ìdí ni pé òbílẹ̀jẹ́ ni wọ́n alábòsí sì ni wọ́n ọlọ́run kì í kọ́ alábòsí sọ́nà. àfáà onímùyẹ́sàr wọ́n ní شبه اليهود الذين كل كل عمل بالتوراة àpèjúwe àwọn yahud tí ọlọ́run kẹrọ ń pa nígbé fún ó fi àtàwọ́ fún ó fi ṣiṣẹ́ ṣe tó ń mẹ́lẹ́ bí ha lẹ́yìn náà wọn padà wá fi ṣiṣẹ́ ṣe tẹ̀tẹ̀bẹ̀ ìhìmá gẹ́gẹ́ bí àpèjúwe kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n alẹ́bí yàmìlú kútùbà èyí tó gbé ẹ̀rù ìwé sẹ́yìn láyàdì ní máa fi ha òfin máa tí ń bẹ nínú síra tó tó sọ́bù àmọ́tòlá alẹ́bí na kẹ́tẹ́bù ní ayà tìlá ọmọ burú báyìí àpèjúwe àwọn tí wọ́n ti ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba nírọ́ ولم ينتفعوا بها بين وكان فدوى والله لا يوفق القوم الظالمين الذين يتجاوزون حدود ọlọ́run ọba kìí tọ́ àwọn òbílẹ̀jẹ́ àwọn alábòsí tí wọ́n kọjá ẹnu àlà wọ̀nyá kùrùdú na àǹtọ́ àti léèdọ́ pé wọ́n kọ̀ wọ́n tẹ̀lé tọ́ náà ọlọ́run kìí tọ́ wọn sọ́nà. so áyà yìí àpèjúwe ńlá gbáà ni àpèjúwe tó ti kúrú ni tọ́lọ̀ ti àpèjúwe náà júwe àwọn yahoo afá الشنقيطي منه تفسير ذلك قل هذا مثل ضربه الله باليهود àpèjúwe yìí ọlọ́run ti júwe àwọn yahudi wàhúwà ànáwó ànáwó ìṣàbá òun bí ìmá ó fi wọ́n wé kẹ́tẹ́kẹ́tẹ́ wàṣàbà àtàwọ́ التي كلف العمل بها بأطفال ọwọ́ àti àpèjúwe àtàwọ́rá tó náà ń fún wọn ẹgbẹ́ tí wọ́n fi ṣiṣẹ́ ṣe ó fi wé tákàdá ìwé lásán àìkútùbí jáàmíà ní olùm onítìrà tó kó ìmọ̀ sínú ànáfíà ìmọ̀ وشبه تكليفهم بالتوراة بحمل ذلك الحمار وجزء ìtàn wọn ń pa tọ́lọ́ ń tàn wọn ká tó fi síra náà ṣiṣẹ́ ṣe gẹ́gẹ́ bí ìgbà tó gbé síra ní wọn lórí tó kó ń gbé ni. فكان أن الحمار لا ينتفع بتلك العلوم النافعة أتما في كتا كتا ولتنفاني بل وهو إما طوى منه سرعية مبداني التي في تلك الكتب المعمولة على ظهره يتوى لنو أولا سيرا حب تاني كيف كتو بسعبانك ويأسورك مثلوك فكذلك اليهود لم ينتفعوا بما في التوراة بكنان يا ويهود وقام فانك من تلد لنو الثوراة لأنهم كلفوا باتباع محمد صلى الله عليه وسلم طريق التوراة ọlọ́run kàn wọ́n ń pa kí wọ́n tẹ̀lé ànábì muhammad sallallahu alayhi wa sallam wa ìdáhàrù sèfáàtì yìí lùdà wípé tó fi àpèjúwe rẹ̀ àti ìròyìn rẹ̀ tí ń bẹ nínú síra náà kí wọ́n fi kí wọ́n sọ fáwọn èèyàn káwọn èèyàn ọmọ fàkọ́ọ̀nù ṣùgbọ́n wọ́n ṣàbòsí wọn ò ṣe ń tọ́lọ̀ ní fún oṣù wàhálà kù wọ́n bẹ̀rẹ̀ sí pààrọ̀ rẹ̀. وبدلوا وتنجي انتلوا فلم فلم ينفعهم ما في كتابهم من العلوم وواسا فاني تبيتين بنو كرا ومنو إما ìdínú tọ́lọ̀ tí wọ́n ti àpèjúwe orí ilé ọlọ́run sọ láyé ìgbòmí pé alẹ́bí na àtẹ̀yìnáwó mọ̀rùkítà yàrìkú náà كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون قال لي أو تأخذني ترى ويهود النصارى يعرفونه وما النبي صلى الله عليه وسلم ترك إيروير إن بنو فرعون وما جدد يوتما وما توبي ẹni ó bímọ wà ní mọmọ ìlú bẹ́ẹ̀ ni wọ́n ti máa nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam wa inna fariqan minhum la yaktumuna al-haq apá kan nù wọn wọ́n máa ń gbé òdodo pamọ́ ni wọ́n kò mọ́lẹ̀ wọ́n ò ní yá àdàmú tó ń di pé wọ́n mọ̀ ètò òdodo ìdí nu tí fi kọ ìrántí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ní wọ́n ọ̀gbà pé òdodo àlẹ́bí ọlọ́run ni ọlọ́run náà tó ń ti pé wọ́n mà gẹ́gẹ́ wọ́n mà gẹ́gẹ́ bí wọ́n ti ma ọmọ tí wọ́n bí ṣùgbọ́n ìmọ̀ wọn fún wọn. yìí ó wà nù tó ṣe ìkìlọ̀ tó tóbi fún pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ àti wọ́n gbé àtàwọn tó ń gbé ìmọ̀ dání tó gbìyànjú tó ń mọ kí ni tí ń bẹ nínú tírà tó gbé dání torí pé ọlọ́ni bí sàmọ́tà lòrò kọ́wò ọmọ burú jáì àpèjúwe àwọn ìran tí wọ́n gbé ìmọ̀ dání tó òkùnkànfà ní pẹ̀lú ìmọ̀ náà níbo mi ọlọ́run tí wọ́n wé ẹranko ọlọ́run ní ulaika kal an'am bal hum adall ulaika humul ghafilun ọlọ́run ní àwọn wọ̀nyẹ àwọn ni wọ́n dàgbé ẹranko bí ẹranko domestic animal fẹ́ tó wọ̀ pọ́n ẹ máa dà wọ́n bó ṣe wù ni bal hum adall kéde ẹ̀ ní jẹ́ kódà gan wọ́n tún sínà wọ́n kùnà ju ẹranko lọ ìkùnà wọn ó tún burú ju ẹranko lọ ọ̀lá ìkà ohun ọ̀gọ́ pẹ̀lú àwọn ni àwọn tí wọ́n ti gbàgbé ara wọn ní ayé fún ọ̀rán tí bẹ́ ìjọ bẹ́ndẹ̀ alìkẹyàmọ̀ ń bẹ̀ so ní tó kí ànábì tí ọlọ́wọ́ bá ọ̀rán wátáyé èyí kẹ́rì sọ pé ọlọ́wọ́ ọba ni àwọn ọgbà ipé òjíṣẹ́ ni o a kàn mọ̀ lárúbáwá lọ́lọ́rọ̀ rẹ̀ sí ṣùgbọ́n àpèjúwe rẹ̀ ó wà nínú àtàwọn àti ìdí tọ́lọ̀ ń pa láti ẹgbẹ́ tó fi hàn àwọn èèyàn wọ́n kọ̀ wọ́n bò mọ́lẹ̀ wọ́n sàbò sí fọ́lọ́run sọ ìdínú fọ́lọ́run sì fi wọ́n wé ẹranko. قالت لي قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين sọ fún wọn wọ àlẹ́bí ọlọ́run sallallahu alaihi wa sallam ipe ẹ̀yìn ìyàwó wọ́n pé lóòótọ́ lóòótọ́ lẹ́ẹ̀rọ kan pé olùfẹ́ ọlọ́run ọba ni yín ọlọ́run nífẹ̀ẹ́ yín torí pé ọmọ rẹ̀ ni yín kò sì sẹ́ni tó ní àjùlọ yín yàtọ̀ sẹ́yìn nínú àwọn èèyàn wọ́n wá pé lóòótọ́ ni ẹran kan kẹ́ ẹ kẹ́ ẹ lè lọ wọnú rẹ̀ ẹran kan pé ìwọ ọlọ́run mú ẹ̀mí wa o ká lè lọ sinmi nílé ayé tí wàhálà ń bẹ ń bẹ àti oríṣiríṣi àwọn aburú ìwọ ọlọ́run pa wá ká lè lọ sínú ọgbà àdẹ̀ra ká lè lọ sinmi. àfa onímù yẹn sàn ó ní قل أيها الرسول للذين تمسكوا بالملة اليهود المحرفة خطوة الوقت خطوة الوقت في يهود داني اتصاف قارو كيو سلوري صلى الله إن ادعيتم كذبا أنكم أحباء الله من دون غيركم من الناس كيف أنشلت wípé ẹ̀yin lolùfẹ́ ọlọ́run ẹ̀yin lọ́lọ́run ọba fẹ́ yàtọ̀ sí àwọn èèyàn yòókù fátàmà lọ́wọ́lù mọ́wọ́ ìfúnkùn sọ̀rọ̀ pé ẹran kẹ̀kẹ́ kú kíláṣí lóòótọ́ lẹ̀ sọ níbi kílèmù yín wípé ẹ̀yin lolùfẹ́ ọlọ́run ẹ ṣe kúkú ran kẹ̀kẹ́ kú kẹ́ lọ wà pẹ̀lú ọlọ́run náà kẹ́ máa lọ gbádùn kẹ́ ẹ ìlera kó nínú ẹ̀ oríṣiríṣi nǹkan tí ò dá lọ́kọ̀ nínú ẹ̀. imam al'alusi nínú síra tàṣírí rẹ̀ ó ní wàrọ́wà annahu لما ظهر رسول sallallahu alaihi الله عليه وسلم كتب يهود المدينة إلى يهود خيبر wípé nígbà tí a ní sọ àṣẹ́lá tó yọ tí gbogbo àwọn èèyàn máa wípé ó sọ pé òṣìṣẹ́ ọlọ́run ọba lòun àwọn yahudu madina wọ́n kọ ìwé wọ́n fi ránṣẹ́ sí àwọn yahudu tó wà ní faiba wọ́n sọ fún wọn pé nahnu abna'ullah khalilu rahman àwa ni ọmọ ọlọ́run àwa ti ní olùfẹ́ ọlọ́run ọba èyí tí ọlọ́run ọba yàn wà nínú ọ̀gùnjẹ́ ìrùbùnàmọ́ nínú wa ó ní òjẹ́ ìrù ti jáde tó ti jẹ́ pé ọmọ ọlọ́run ọba ni wà nínú àbíyá àwọn ànábì ọlọ́run nínú wa ni wọ́n ti jáde wá wà mẹ́ta kánà ti lògún wọ́n ti fi làárọ̀ báwo ni ó ti wá jẹ́ lónìí tí àwọn ìran kan àwọn ìran kan tí wọ́n mọ̀ ọkọ̀ tí wọ́n mọ̀ ọ́kà àwọn ará oko tí wọ́n ń daran kọ́ wá jáde lónìí tó sọ pé òṣìṣẹ́ lòun nahnu ahaqqu biha min Muhammad àwa lọ́kọ́ sí jù lọ́kọ́ Muhammad láti jáde ipá wáyé pé òjíṣẹ́ ọlọ́wọ́ ọba lòun wà lẹ́sẹ̀ bí ilà ìtìbá èyí torí ìdí èyí ha a fẹnu sí pé ní tẹ̀lé gbogbo bó ti wù ṣe tó àwọn oníṣẹ̀lẹ̀ o àní jẹ́ lẹ́yìn rẹ̀ torí pé ọ̀gá làwa àwa la inú wa ni àwọn ànábì ọlọ́run ti jáde ìgbà náà ni ọlọ́run wa sọ ayà ìkàlẹ̀ pé yá lẹ́rí ẹ̀yìn ń ọ̀gbọ́n tẹ́ ẹ bá ń kílèmù pé ẹ̀yin ni olùfẹ́ ọlọ́run ọba lè dúró lè ní àti àtọ̀ sí àwọn èèyàn yòókù fátàmà náà olùmọ̀ ẹran kàkẹ́ ẹkú ń kún fún sọ́ọ̀dì fún un tó bá ṣe lóòótọ́ lóòótọ́ òun ni kílèmù ń jẹ́ lóòótọ́ ni jẹ́ ń kílèmù yẹn ẹran kàkẹ́ ẹkú torí pé ọgbà àjẹrà ọlọ́run èèyàn ò lè wọ́bẹ̀ láì kú ó pa dandan kéèyàn ó kú náà kó tó di pé yóò lè wọ ìjọba ọlọ́run náà bákan náà ọ̀rọ̀ ti lè kọjá pé ọlọ́run ọba ó challenge àwọn yahood wípé kí wọ́n jáde wá kí wọ́n wá búra wípé kí ọlọ́wọ́ ọba kọ́ sẹ́bi ilé ẹni tí ń bá ń parọ́ láàrin àwọn àti àwọn múnìyàn wọn ò lè jáde wọ́n kọ̀ wọ́n láwọn ò ní ṣe bẹ́ẹ̀. ọlọ́ọ̀ni kún in kuntum in kanat lakum tó bá pé lóòótọ́ ọ̀run àti ìgbádùn rẹ̀ àti àlìjánnà ọlọ́run ọba tìyín ni tìyín nìkan ni kò sí ẹlòmíì máa tó fún wọnú ọgbà ìdẹ̀ra ọlọ́run fátàmà náà lọ́wọ́ ọ̀dà náà ẹran kàkẹ́ kú ń kún tún fọ́ọ̀dẹ̀ kí n tó lóòótọ́ ni ẹ̀ bá ń sọ bákan náà ọlọ́run tó sọ nínú آل عمران قال لي فمن حاجك فيه من بعد ما جاءك من العلم gbogbo ẹnìkan tó bá tó wá bọ́ láti bọ́ ọ jiyàn lẹ́yìn ìgbà tí ìmọ̀ àmọ̀dájú tó ti dé bá ọ látọ̀dọ̀ ọlọ́run فقل تعالوا ندعو أبناءنا وأبناءهم sọ fún wọn pé ẹ máa bọ̀ wá ẹ pé àwọn ọmọ yín káwa náà pe àwọn ọmọ wa jáde wọ́n ní sá àná wọ́n ní sá àkùn àti àwọn aya yí àti aya tiwa náà kápẹ́ wọn jáde wà àǹfùsà náà wà àǹfùsà pẹ̀ bákan náà àwa gangan fúnra wa àtẹ̀yìn náà káwa péjọ tó mọ̀ tẹ́yìn sànájà àlùmọ́ làánàtà mọ́hí alàlùkáàdìdì nígbà náà káwa fúra ká ìjìyà àti èké àti làánà ọlọ́run kọ́mọ wà lórí ẹni tí ń bá ń pa ọ́ kò sẹ́ni ó lè jáde nù wọn bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe mú bá hádà ikọ́ àwọn mùṣírikí àwọn kèfèrí Mákkà tí ọlọ́run sọ fún ẹ pé kul man náà fi dalalati فليمدد له الرحمن hátà ìdàrà إذا رأوا ما يوعدون إما wà وإما sáà فسيعلمون من هو شر مكانا وأضعف جلدا صفوة وعليه محمد صلى الله عليه وسلم wípé nínú wa àtẹ̀yìn gbogbo ẹnikẹ́ni tó bá wà lójú ọ̀nà àbí lójú ọ̀nà àmì kábúra pé kí ọlọ́run ọba kó nawọ́ ọ̀yà rẹ̀ sí débi pé nígbà tí wọ́n bá rí ìjìyà tí ọlọ́run ṣe àdéhùn rẹ̀ wọ́n rí pé ikú rẹ̀ o ìmọ̀ kọjẹ́ pé ìjìyà àti kọjẹ́ pé ìgbéǹde àlùfẹ́yàmọ̀ nígbà náà ni wọ́n kò máa ka ní ẹnì tó ṣìnà eléwo lẹni tí ó wà lójú ọ̀nà eléwo ni ẹni tí ò ní agbára kankan. Now, ayé ẹlẹ́kẹ̀kẹ́ ọlọ́ni wala yatamannahu abadan bima qaddamat aydihim wallahu alimun bizzalimin lẹ́yìn ìgbà tọ́lọ́ ní pé wọ́n rẹ̀ kan káwọn èkú ọlọ́run wá tó dáhùn pé nípa owó òní lè ṣe torí pé wọ́n mọ̀ pé òbílẹ̀ jẹ́ làwọn wọ́n sì mọ̀ pálábòsí làwọn torí ìdí èyí wọn ò ní rẹ̀ kan káwọn èkú kódà wọ́n fẹ́ràn ilé ayé ju ẹ̀yìn gan lọ wọ́n fẹ́ kú ọlọ́ni wádà yàtàmàlọ́wọ́lọ́wọ́ àbàdà wọn ò ní rakata wọn kú láíláí bí máa kọ́bdàmà àìrí ìhìn torí tí wọ́n ti ṣe níṣẹ́ èyí tí ọwọ́ wọn ti ṣe tí wọ́n ti wúwà wọ́n ti máa wọ̀n máa wọ àrímọ̀ olùkọ́ ọ̀dọ́ ọlọ́run máa lábòsí lòun àwọn náà ti mọ̀ sálábò sí ni wọ́n wọ̀ nínú ṣe. àfa onímù yẹn sàn ó ní wàlá yàtàmánà haúlá yahud almau abada àwọn yahud tẹ́rí yẹn wọ́n ní rẹ̀kàn táwọn fún láíláí fi sáárọ̀ lè hayati dúnìá nàl áàkìrọ̀ torí pé wọ́n ní kẹ́lé ayé ti ẹ̀rọ náà wọ́n fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ wàkọ́ùfà ní ìkọ́bí láyé lọ́hùn wọ́n bẹ̀rù pé táwọn bá ilé kú ìjìyà ọlọ́run dé bá wọn lò ìdí nù tí wọ́n fi ní fẹ́ kú. بسبب ما قدموه من الكفر وسوء العمل torí nǹkan ẹ ti ṣe síwájú nípa àìgbọ́lọ́run ọba gbọ́ ṣíṣe ẹbọ sọ́lọ́run àti oríṣiríṣi ìwà burú tí wọ́n ṣe wallahu alimun bizzalimin ọlọ́wọ́ bá ma alábòsí mìíní la yakhfa alayhi min dhulmihim shay gbogbo tí wọ́n ṣe lábòsí ọlọ́wọ́ bá mọ̀ kò sí tọ́pa mọ́kànlá nínú ẹ̀ sọ kọ́ wa kọ́ fún wa ní ìròyìn àwọn yahoo wípé wọ́n yìí fẹ́ kú bẹ́ẹ̀ sì ni wọn ò lè ran kankan wò fún sì ní gba challenge tẹ bá mú wá fún wọn pẹ́ẹ́pẹ́ ò ní gbà á torí pé wọ́n mọ irú táwọn ti ṣe níṣẹ́ wọ́n sì mọ irú táwọn ti ìdè wà wọ́n sì mọ̀ pé ikú ó ìbẹ̀rẹ̀ ìdájọ́ gbogbo ẹni ó bá ti kú kìámà tí ẹ ti dìde ni so ìdínú fún òfin ní fẹ́ kú wọ́n gba ẹ̀bà wọ́ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ àlẹ́bí sallallahu alaihi wa sallam àlẹ́bí sọ ìsọ̀ pé والذي نفسي بيده لا يقول أحد منكم إلا غض بريقي àlẹ́sọ̀ àfẹ́lá búra fún wọn lẹ́yìn ìgbà tó pè wọ́n pé wọ́n wá ẹranko pé káwọn ò kú. àlẹ́bí ni mo fi ọlọ́run ọba tí ẹ̀bí mi ń bẹ lọ́wọ́ ẹ̀ mo fi búra wípé kò sí ẹnìkan nínú wọn tó lè sọ wípé kò wọ́n kú nínú wọn torí pé wọ́n ti mọ̀ pé ẹnìkẹ́ni tó bá mẹ́nu bá lẹ́tẹ̀kẹsẹ̀ ń di ọwọ́ náà ni ó sì kú wọ́n mọ̀ dájú wípé ànábì ọlọ́ọ̀ni ànábì dáwọn bá ti sọ tí àlẹ́bí ní káwọn ọ̀sọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ń tẹ́ náà ni àwọn òkú fàlẹ́mì àtàmẹ́nà àhàdùn lè ẹ̀mí ń dòfin rẹ̀ tèyí ẹnì kan wọn wọn à ní ran kan kú orí pé wọ́n mọ̀ pé òdodo ni àlẹ́bí sallallahu alaihi wasallam. وأيقنوا أنهم لو تمنوه لماتوا لساعتهم wọ́n sì mọ ìmọ̀ àmọ̀dájú pé ìbáyẹ́fà wọn rẹ̀ kan kú lásìkò yẹn ni nígbà náà làwọn lọ́lọ́wọ́ bá ti ti gbẹ̀mí wọn وحق عليهم الوعيد وحل بهم العذاب الشديد ìgbà yẹn ni ìjìyà tọ́lọ́n ti pèsè kalẹ̀ fún wa ìgbà náà lọ́lọ́wọ́ a fi ìyà náà jẹ wọn wàláhù àríwọ̀n lè bọ́ọ̀lù ni ọlọ́ọ̀bá ọmọ omi mímọ̀ ni ìmọ̀ tó pé pérépéré ọmọ gbogbo tí gbogbo ẹ̀dá ń ṣe ọmọ àwọn òwò ni alábòsí ó sì mọ ìgbẹ̀yìn wọn wípé wọn à lè bọ́ lọ́wọ́ ìjìyà ọlọ́wọ́ ọba ọlọ́ni قل إن الموت الذي يستفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون sọ fún wọn ìwà ànábì ọlọ́run sallallahu alaihi wasallam wípé ikú tẹ̀ ń ta fún yóò padà wá parí náà lẹ́yìn náà á dàyé padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba tó mọ ìkọ̀kọ̀ àti gbangba yóò wá fún yín ní oúnjẹ ìgbélé ayé ṣe. yóò fún yín ló ìrò gbogbo oúnjẹ ayé ṣe. عطاء لميسر قل قل قل إن الموت الذي تهربون منه لا مفر منه فصوه ikú tẹ́ ń sá fún ẹnìkan ò lè sá fún fàyínà wo ákìn ilé ìkùn ìdàmà bí àjáàdìkùn ń bọ̀ wá báyìí gbogbo bí ẹ bá wà ní àsìkò tí ájẹ̀lì bá ti pé لا ترجعون يوم القيامة إلى الله العالم ثم ترجعون يوم القيامة إلى الله العالم بما غاب وما خبر لينا أو أدا أو أدا يبدا صدو أولو أبا أبو نما ثم يفقطس مبالبا ويخبركم بأعمالكم يوم أفريني ينتهي بلعيه وسيجازيكم عليها يوسف سيلة أرض so ọlọ́run tó sọ fáwọn ẹ̀ka àtọ́lá yìí pé kó fi mọ̀ wọ́n bí wọn ò bá mọ̀ tẹ́lẹ̀ ìpè ikú tí wọ́n ń sá kó tí wọn fẹ́ kú yẹn wọ́n padà kú náà ni torí pé ikú yọ wà bá wọn kí á ni wọ́n bá ti tó àsìkò ni wọ́n bá ti tó ọlọ́run sọ níbo ní pé àìlẹ̀ máa tàkúrú yòdèbí kúmù mọ́wùtú wọn náà kún tó fi burú di mùsàyàdà wípé dájúdájú gbogbo bí ẹ bá wà ikú ọ̀wà àbàyìn kódà tẹ wà nínú ilẹ̀ tẹ wà nínú ihò ilẹ̀ tó jìn tẹfẹtẹfẹ ikú náà lọ ọba قال ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون لينا أو أدعي قد أكسي أدولون وضوني مما وباتم يفقه قسم بانبا yóò wá fún yín ní ìròǹtẹ délé ayé ṣe. Áyà yìí, ó fi ara jọ ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba torí qul in kanat lakumu ad-daru al-akhiratu inda Allahi khalisatan min dunin-nas tó bá yẹ pé ilé ilé ilé ọ̀run èyí ni pé ọba àdẹ̀ra tó ń bẹ lọ́rùn ti yín nìkan ni yàtọ̀ sí ẹlòmíì ọlọ́run pèsè ó pèsè rẹ̀ fún yín nítorí pé ẹ̀yin lọ́mọ rẹ̀ ẹ̀yin lólùfẹ́ rẹ̀. fatamannaw al-mawta in kuntum sadiqin ẹran kankan kú lọ́wọ́ pé lóògbogbo lọ́ sọ ọlọ́ni wà lẹ́yìn ẹ̀kàmà lọ́wọ́ abadan bima qaddamat aydihim wọn ò ní ran wọn ò ní ran kan kú láéláé torí tí wọn ti ṣe sẹ́yìn wallahu alimun bizzalimin ọlọ́run ọba máa àwọn alábòsí wọ́n tẹ̀sìdá náà àkọ́kọ́ lẹ́sì àlà àyájì ní gbogbo ẹ̀ máa rí pé àwọn gan ni wọ́n nífẹ̀ẹ́ ìgbé tí wọ́n máa wà láyé wọ́n nífẹ̀ẹ́ ìṣẹ̀sìn nílé ayé ju gbogbo èèyàn lọ wọ́n nílẹ̀ ìdàdí ìrà aṣọ ọ̀kùn bẹ́ẹ̀ ni wọ́n nífẹ̀ẹ́ ìgbáyé ju àwọn mùsùlùmí lọ lọ yẹ̀wọ́tò àhàdùhùn náà yọ àmàrò alfàtàlẹ̀ ọ̀kọ̀ọ̀kan wọn kò ṣe tí ò nífẹ̀ẹ́ kó lòun gbélé ayé ní one thousand years déédéé ara rẹ̀ ló wọ́n máa hùwà bí mo gbà bí yìí nílẹ̀ ayò àmà wọ́n bá fún ní ọdún gbọ́ọ̀rọ̀ báwọn tó gbélé ayé ọdún wọn padà wá tẹ́lẹ̀ ni kò sì ní pọ̀ fún wọn láti má ìyá ọlọ́wọ́ ọba wọn máa wò bá sí ìròyìn ìmọ̀ ìyá àmàlù ọlọ́wọ́ ọba gbogbo tí wọ́n ṣe ọlọ́run ní wọ́n á tẹ́lẹ̀ òótọ́ wọn ọba àlùjẹ́nà ẹ̀yìn nìkan sọ fún pé ọlọ́run sì kí ló dé tẹ́ ẹ̀rẹ́ kan kẹ́ ẹ kú tó wá tó lóòótọ́ lẹ̀ ń sọ ọlọ́run ni wọn ò lè rẹ̀ kan kú torí wọ́n ti máa ń dáwọn ń ṣe níṣẹ́ ọlọ́run sì ní ìbòsí lẹ́yìn alábòsí ẹ máa rí ní gbogbo ìgbà pé àwọn gan ni wọ́n kúndùn ayé gbígbé wọ́n kúndùn tí wọ́n wà láyé kódà wọ́n kúndùn rẹ̀ ju àwọn mùsùlùmí lọ àtàwọn àtàwọn mùsùlùmí ọ̀hún náà wọ́n nífẹ̀ẹ́ káwọn ògbélé ayé sọ́ọ̀dá ń ti rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọdún 1000 tó fi mọ̀ gbáyé ọlọ́ni bá ti ẹ̀fún ẹ ní ọlọ́gbọ̀ọ̀rọ̀ bá ń gbé eléyìí ò ní kò ní bí ìjìyà tọ́lọ̀ ti pèsè ilẹ̀ fún wọn torí pé 1000 kí ni ó pè ní Yorùbá ẹgbẹ̀rún àbí ẹgbẹ̀rún ọdún yẹn yóò padà wá dọ̀lá náà ni gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti wí wa pé ẹgbẹ̀rún ọdún ń bọ̀ wá dọ̀lá wallahu basirun bima ya'malun ọlọ́run bá máa gbogbo tí wọ́n ń níṣẹ́. náà ọlọ́ni ya ayyuhan ladina amanu. إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيت ذلكم خير لكم إن كنتم تعلمون آه، إليه هو موضوع صلاة الجمعة الجمعة أتي في الشيشة إسلام ẹ̀sìn ni tó yẹ pé ó kó gbogbo nǹkan pọ̀ pátá gbogbo tí ń bẹ ní ayé Islam ọ̀pọ̀ fún wa káwa náà participate lókun ìgbà tí kì í bá ti ṣẹ̀ṣẹ̀ wal akhirah ó sì kò sì pọ̀ fún wa àbí ó fún wa ní ládùn ká ọ̀rọ̀ nílẹ̀ ayé ọ̀rọ̀. ọlọ́run gbà fún wa ká ṣe ìbádà bẹ́ẹ̀ náà ló sì gbà fún wa ká ṣe mọ̀ámálà láàrin ara wa torí ìdí èyí ẹ̀sìn Islam ẹ̀sìn tó wà ní ààrẹ ni èyí tó dúró déédéé tí ó fi níbi kan ju nìkan lọ gbogbo nǹkan ní máa fún ìwọ rẹ̀ ìbádà fàrílà ni ọ̀ràn yẹn ní gẹ́gẹ́ bí jimá ó ti jẹ́ ọ̀ràn yẹn. ọ̀rẹ́ yẹn ni ká ṣe gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe ọ̀rẹ́ yẹn ni ká gẹ́gẹ́ bí ọlọ́run ti ní ẹ gbé dìde bákan sára ọ̀rọ̀ ilé ayé ni ṣùgbọ́n ọlọ́run ọ̀kọ̀ fún wa lẹ́yìn bàtà bá ti tán a lè jáde ká wá àǹfààní káàkì gbádùn pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n kò wá tọ́kọ́ jẹ́ pé a pẹ̀lú ojú kan ní ayé nìkan a lè kò sí tọ́kàn á pẹ̀lú ọ̀run àbí káta wípé ọ̀run nìkan làwa dojú kan o gbogbo bí wọ́n ń ṣe ní ayé kọ̀ọ̀kan wá rárá o ẹ̀sìn Islam ẹ̀sìn déédéé ni ẹ̀sìn àrígbogbo tó dúró déédéé ìdí nu sí ọlọ́run ti sọ pé ní ayé ọ̀nàbí na àmàlù ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo ìdààmú bí i àlìsọ̀ láti nìyàn omi ìjùmọ̀ tí wọ́n bá pẹ̀rù lóòjọ́ jímọ̀ fásitì ìlà zikiri ńlá ẹ yára lọ síbi ìrántí ọlọ́wọ́ wọ̀dárò lùbẹ́yì ẹ fi títà rírà sílẹ̀ dáríkún khairun lakum in fífi títà sílẹ̀ fífi títà àti rírà sílẹ̀ nígbà yẹn tẹ́ lọ jẹ́ ìdáhùn ìpè tí wọ́n pè yín lọ síbi ọ̀run olóore lólóore fún jù tó bá pẹ́ yẹn lọ ní. àpá onímọ̀ yẹn sọ̀rọ̀ ó ní yá ayọ̀ nàbí na fọ́dàkùnmọ́ àwọn rọ̀súlẹ̀ wà á ní rúbì sẹ́rìn ká pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo kẹ́ ẹ gba ọlọ́run ọba gbọ́ àti òjíṣẹ́ rẹ̀ kẹ́ ẹ sì ń fi ṣèríà rẹ̀ ṣiṣẹ́ إذا نادى المؤذن للصلاة في يوم الجمعة هي أن تنقع مؤذن طبعا لوجو الجمعة يقول واسد يرون الجمعة فامضوا إلى سماع الخطبة وأداء الصلاة أي يرى لو سيدي tẹ́ẹ̀kì gbọ́ kókùgbà kí ìmọ̀ọ́mù ń ṣe àti ìrún tẹ́ẹ̀kì wà fúrúkú ìbẹ́ẹ̀kì ẹ̀fì títà àti rírà sílẹ̀. وكذلك الشراء بقى لا ريرا لا في سلة وجميع ما يشغلكم عنها àti gbogbo tí ó bá di yín lọ àti lọ́júmọ̀ náà. ذلك الذي أمرتم به خير لكم èé tí apayé láṣẹ rẹ̀ yìí olólóore jù fún yín bímọ bí yí nínú kọ́ ní dùnúbì fún wọ́n mọ̀ tún bàtì láàrin lẹ́kùn léè tó jẹ́ pé tẹ́ ẹ bá ṣe àforíjì ọlọ́run nínú ẹ̀ yóò foríjì yóò foríjì lórí ẹ̀ṣẹ̀ tó yóò sì sẹ́yìn lẹ́sàn rere in kuntum ta'lamuna náà مصالح أنفسكم وافعلوا ذلك tó bá pé lóòótọ́ lóòótọ́ lẹ bá mọ ohun tó lóore fún yín èyí tá a parí láti rẹ̀ yìí nìkẹ́ ṣe àfáàní wọ̀fìn àyà dẹ̀lílù àlàwò lóde ìfọ̀bórì ìjọmà àyà yìí ẹ̀rí ni tó fi kàn pa pé wájìbí ni ká lọ sí jímà wọ̀tìmáìlì kó sẹ̀bà àti láti lọ gbọ́ kútùbà àfà àti ìrun títí. Aya yìí, aya tó tóbi ni, aya ọ̀rọ̀ ìjìnlẹ̀. قالني إذا نودي للصلاة أي إذا قام المنادي بها وهو المؤذن يقول حي على الصلاة ẹni pé nígbà tí ẹni tí ń pẹ̀rún tó bá dìde láti pẹ̀rún tó sọ wípé hayya ala salah ọyá o ẹ máa bọ̀ wá síbi ìrún kíkí níbi àdán ẹlẹ́ẹ̀kejì tó ẹ pé ibẹ̀ ni ìmáàmù ti wọlé tó ti jókòó láti ṣe nígbà náà ọ̀ràn ayẹ̀ ni káàkiri gbogbo ń dàgbà ń ṣe lẹ̀ káyára lọ sí mọ́síláàdì torí àti kírun àti àti bọ́kúpà ṣùgbọ́n èrò pípé alákọ̀ọ́kọ́ wọ́n fi kó ní ní àsìkò ẹ̀yìnà ọ̀sùnmáà ó sì fi kó sí àwọn sàhábà bẹ̀lẹ̀ ayé táwọn náà ti rí i tí wọ́n ti gbà torí pé nígbà tí màdínà kọ́ bẹ̀rẹ̀ sí kẹ̀sì sí mọ́tíláṣí àmẹ́fà àkọ́nà tóun náà fẹ̀ tìlù ti fẹ̀ tòótọ́ bá ń pèrò ọ̀pọ̀lọpọ̀ ní gbọ́ láwọn tó bá wà lọ́nà dídì ìdínú tí ọ̀fẹ́ ìlú àkàn ó fi pàṣẹ pé ẹni tí ó pèrò lálàkọ̀kọ́ ó dúró ní ààyè kan tó rọra jìnà sí mọ́ṣáláṣí díẹ̀ níbi tí àwọn èèyàn ó ti gbọ́ torí lásìkò náà kò tíì fi síta. wọ́n wà àkọ́kọ́ pèrun àwọn tó bá wá gbọ́ ìpèrun rẹ̀ wọ́n wà bẹ̀rẹ̀ sí múra láti wá sí mọ́ṣáláṣí ẹni tí ó wẹ̀ lọ́ọ́ wẹ̀ ẹni tí ó ṣe nǹkan kó tó di pé yóò múra yóò múra. sọ eléyìí ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì yẹn bó ti wà ní àsìkò àlẹ́bí sallallahu alaihi wa sallam yìí nígbà tí àlẹ́bí sallallahu bá wọ mọ́síláṣí tó bá jókòó lórí mímbàrí ìgbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá pè wọ́n tó ìpẹ̀rù tó máa ń pè nígbà tí imam bá ti jókòó lórí mímbàrí ó ní áyà yìí fẹnu bàyí pé ìdààmú bí yàrá ìsọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó ní mílíọ̀nù ìdúmọ̀ أي من صلاة يوم الجمعة يعني في قطع رطوري يوم الجمعة كيف يقول kìí ṣe pé ọjọ́ jímà náà pèrò fún àà ẹ̀rọ dáàkì ní ọjọ́ jímà náà ó ní sọ̀láàtù jùmà tẹ́lmà àdáyà ó ní al-i'lam ó ní kéèyàn kígbe torí àti jẹ́ káwọn èèyàn máa kí ni wọ́n ń pè ní èdè Yorùbá lẹ́rìsà ìkéde gẹ́gẹ́ bí ìkéde ni kí àwọn èèyàn ọmọ ẹgbẹ́ àsìkò òun ti tó. ìkéde yìí ọwọ́ nu speciality Islam èyí ni pé ó wà special fún àwọn mùsùlùmí al'umma nabi muhammad sallallahu alayhi wa sallam òun láti máa dá àwọn mùsùlùmí mà téèyàn bá wọ̀ ní lásìkò òun tó o ọ̀gbọ́n pé wọ́n ń pè wọn ó ti mọ̀ bákan náà ọ̀nà ní táà mọ́ rúbà láti pe àwọn èèyàn wá síbi ìrun ìpẹ̀rù yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìyapa ẹnu àwọn olùmọ̀ ṣùgbọ́n èyí tó jọjú jù ní pé bíbẹ̀rẹ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tí anẹ́gbẹ̀fà ọ̀sán náà tó ni láti èyí ni pé ní Mẹdínà wọn ti bẹ̀rẹ̀ sí ṣeun wọn ti bẹ̀rẹ̀ sí pèrò. lóòótọ́ àwọn lùsùsù kan wá ṣùgbọ́n àwọn lùsùsù kan lẹ́nu tó fi ń hàn pé ọjọ́ Laylatul Isra wal Mi'raj tí a mú àlẹ́gbà sálà rìnrìn àjò láti Mọ́kà sí ah, Baitul Maqdis láti bẹ́ẹ̀kẹ́ mọ́gbé lọ sí oníkọ́mà méjèèjì àtìgbà náà lọ́wọ́ ti ṣe pípe ìrònú ní ṣẹ̀ríà nínú rẹ̀ ọ̀rọ̀ Abdullahi ibn Abbas tó ní anáwó ṣúríà máa fọ̀lá èyí ni pé ọlọ́run ṣe ìrún lọ́ra èèyàn papọ̀ mọ́ ìrún pípé ni kò dá yàtọ̀ tó lé tó fi hàn pé ní àsìkò tí ọlọ́run fún àlẹ́sà àpálà lérò kíkí àsìkò náà ló ti pa láti àti máa lérò bẹ̀tà wọn afáàní ilé kò múnádóko èyí tó dájú náà ni pé Madina omi wọn ti ṣe màṣúrù ìrùn pípé àdéhìsì tó wá lọ́ẹ̀ nínú Bukhari àti Muslim هنا حديث عبد الله وما عمر قل كان المسلمون حين قدموا المدينة يجتمعون إذا هو مسلمين إذا ودي مدينة وما قدوا فيتحينون الصلاة وهو عصيته àsìkò táàkìrùn ìgbà báyìí wà lẹ́yìn tàyínádìí bí i àhàdùn kò فتكلموا يوما في ذلك nígbà kan wọ́n wá jókòó wọ́n bẹ̀rẹ̀ sí jíròrò láàrin ara wọn wípé wọ́n mọ̀ tọ́kọ́ yẹ kọjá pé ó ní ìṣàkẹta àmọ̀ ti pé ra wa فقال بعضهم àwọn kan mú wọn bá sọ pé اتخذوا ناقوسا مثل ناقوس النصارى kí ló dé báwa náà ní máa fa fèrè gẹ́gẹ́ bí àwọn yahoo náà ti fa fèrè káwọn náà bá fẹ́ jọ́kìn àwọn kan ní èéṣe táà ní máa láago gẹ́gẹ́ bí àwọn nàìjíríà ní máa láago táwọn náà bá fẹ́ jọ́kì ó ní sẹ́yìdìnà ọmọ ló bá sọ pé àwàlá sábà àkúlà rọ́jùlá ìrìnàdì bí sọ̀lá kí ló dé tẹ́ ẹ̀mí rẹ̀ nìkan ó yóò sókè tó pe àwọn èèyàn tó tó wá kẹrù فقال رسول الله صلى الله عليه وسلم قل لي أن ادفع سلم وسيطيات يا بلال هو بلال قم بنادي بالسلام إذا قل خيره أتبناني ونفيت الكبيرة àwọn ìwáyà náà lè wá tó bí yàtọ̀ tẹ́lẹ̀ ọlọ́ni fọ́sáwọ́ ìlà zikrillah ẹ yára lọ síbi ìrẹsì ọlọ́run ẹ fi kátàkárà alẹ̀. ìdínú tọ́lọ́n ti sọ pé wọ́n mẹ́n àrọ́dà àfìrọ̀sá wàsá àdáhà sáyà ha wọ́n wọ̀ mọ́mọ́ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ọ̀run tó sì ti sẹ́kọ̀ọ́ tọ́jẹ́ múmi ní yọ́ padà wá rí èrè iṣẹ́ rẹ̀. ذلكم خير لكم إن كنتم تعلمون ìṣe bẹ́ẹ̀ olóore lóore jù fún ní tọ́wá pé ẹ mọ̀ ní orí ayà yìí ó ní a ti dúró lóòrọ̀ yìí tí ọlọ́pàá sí ẹ̀mí wa bí ọ̀la orí ẹ̀ náà ni a ti dìde èyí tá a sọ tó ṣe déédéé ọlọ́run kókó wa ní lábẹ́ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kò kò rí ẹ̀jẹ̀ wá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.